Otasansan rédíò and TV. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè lórí ọ̀rọ̀ Bobrisky ọkùnrin tó ń ṣe bí obìnrin àti gbajúmọ̀ òṣèrébìnrin Ẹniọlá Àjàó tó gbé eré tuntun kan jáde ọ̀rọ̀ Bobrisky tí wọ́n fún ní àmì ẹ̀yẹ obìnrin tí ó mara mú jù nínú àwọn obìnrin láti fi sọrí eré sinimá tuntun tí Ẹniọlá Àjàó tó gbé jáde. àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ọ̀rọ̀ yẹn wípé ó kù díẹ̀ káàtó ohun tí ò tọ́ ohun tí ò dáa òun ni bí wọ́n ṣe fún Bobrisky ní àmì ẹ̀yẹ ẹni tó máa rámú jù lóbìnrin tó sì jẹ́ pé ọkùnrin òun ni Bobrisky tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n á wò wípé láàrin gbogbo àwọn obìnrin tí wọ́n ń bẹ níbi ayẹyẹ yẹn tí wọ́n kópa níbi ìdíje yẹn kí wá ló dé tí wọ́n fi wá wò sùnsùn wípé ọkùnrin làwọn ò fún ní àmì ẹ̀yẹ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí a mọ̀ Bobrisky yìí ọkùnrin lótìtọ́ ṣùgbọ́n ó ti ń ṣe bí obìnrin kì í ṣàná kì í sì jẹta kì í sọdún tó lọ ọjọ́ tó ti pẹ́ ni pọ́ìntì kan nìyẹn. àwa jáde láti gbọ́ ohun tí àwọn èèyàn ń sọ èrò àwọn èèyàn lórí bí wọ́n ṣe fún Bobrisky ní àmì ẹ̀yẹ obìnrin tó máa rámú jùlọ láàrin àwọn obìnrin tó sì jẹ́ pé ọkùnrin ni mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká gbọ́ èrò àwọn èèyàn tí wọ́n ń sọ. So ẹ rí i pé mo máa ń sọ lórí ìkànnì yìí pé èrò ò lè papọ̀ ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ìrònú ọ̀tọ̀ọ̀tọ̀ èrò ọ̀tọ̀ọ̀tọ̀ ò ní ẹ̀dá máa ń ní lórí ìṣẹ̀lẹ̀ kan ìdí nìyẹn tí ó fi jẹ́ pé èrò àwọn èèyàn papọ̀ bá a ṣe rí àwọn tí wọ́n ń yin Ẹniọlá Ọ̀jàó fún àgbékalẹ̀ yẹn la rí àwọn tí wọ́n ń ta kò pé ah, kò yẹ kò tọ́ bó ṣe fún Bobrisky ní àmì ẹ̀yẹ obìnrin tó máa rámú jùlọ láàrin àwọn obìnrin tó sì jẹ́ pé ọkùnrin ni Bobrisky tá à ń sọ nípa rẹ̀ yìí ìdí nìyẹn tá a fi jáde tá a fi ní kákàntì ah, ẹ̀ gbọ́ èrò àwọn èèyàn lórí ìṣẹ̀lẹ̀ yẹn kí wàá ní àwọn èèyàn ń sọ kí la mú bọ̀ ẹ farabalẹ̀ ẹ jẹ́ àjọgbọ́. welcome to anybody yìí sì ń lọ́jọ́ tẹ́fínẹ́sì ilé ayé yìí ọ̀nà tó bá wọn kálukú ló kálukú lè fi méèkì owó kò sì sínú kọ́ iṣẹ́ sọ̀rọ̀ nàìjíríà pé kẹ́ni bọ̀dì mọ̀ sí bí obìnrin kò sínú kọ́ iṣẹ́ sọ̀rọ̀ torí ọwọ́ kan gan ó ti fáìdì fún tiktok tọ́ka ìsọ gísìn kọ́ iṣẹ́ sọ̀rọ̀ kàtà kò sí ń gbẹ̀dọ̀ pátá fẹ́ẹ́ fẹ́ẹ́ arrest yẹ pé ó fẹ́ bá a fa láti jẹ́ tó ti ń ṣe torí pé ẹni tó ní gẹ̀ tó tó lọ fọmú sí tó lọ́mú hmm, láìfù tó fọmú tí ọtọ́mú ẹ̀ dàbí ọmú gidi tó fọ̀ǹdì ọ̀nà tó ń lè gbà láti lè jẹ́ èèyàn nìyẹn ẹgẹ́tì ó nípa káwọn bímọ ní ìsìn òun lè bímọ mọ́ ẹgẹ́tì ọ̀nà kò lè ṣe nǹkan oṣù kò lè ẹgẹ́tì kò lè bímọ ọ̀nà tó ń lè fi ráàyè orí owó tiẹ̀ nu ìdí ìṣó nìkan ló ń ṣe wúlẹ̀ nígbà tán wá tán fẹ́ ṣe premier film ọ̀hún invite ẹ̀ wá bẹ́ẹ̀. sọ kópa nu fíìmù yẹn. kò kópa ìṣùgbọ́n tán kópa ń bẹ̀ náà lọ. náà mọ̀ kà ń béèrè náà. kò kópa ń bẹ̀. ẹgẹ tí wọ́n invite ẹ̀ lọ́bẹ̀. wọ́n invite ẹ̀ lọ́bẹ̀ dandan ni aṣọ obìnrin ìbọ̀dí mọ̀ pé máa ń múra bí obìnrin máa ń wọṣọ tó pé ó máa ń dírìpù nígbà tí ní kí àwọn obìnrin kí wọn ká nominate ara wọn wọn fẹ́ mú best dressing ìṣe Fẹ́mi Adébáyọ̀ gangan ló òun ló kàn jáde ọ̀tún tó kàn jáde o ìṣe ìṣe Fẹ́mi Adébáyọ̀ gangan ló kàn òun kàn jẹ́ wà lára àwọn àìtẹ́bù tọkàn náà máa píìkì ẹni tó mú tó múra dírẹ́sì. ìyẹn Adébáyọ̀. òun náà wà lára wọn. bí mo tẹ̀ ti gbọ́. ìṣe Adébáyọ̀ gan ló ní fíìmù. ìṣe ló ní fíìmù ẹni lájà ló ní fíìmù. bọ́n wà tó pé gbọ́ ọ̀tọ̀ búmọ̀ kan lọ́kọ́ jáde tó wò fi báyìí ọ̀dàkùn ló jáde sí kẹrin ní Bobrisky. wọ́n ti wo bí hàn bí hàn bí mẹ́fà àti mẹ́jọ tán jáde ó ní hàn rí pé the outfit ẹ̀ ìmúra rẹ̀ lùkù ẹ̀ ó fine gbé bí pé kéèyàn máa ṣe cruise páàkì ẹgẹ́ bí kéèyàn máa ṣe funny things ó lè lè rí kíní yẹn sí ìgbọ̀n tí ì rí àwọn tó lófin ẹ̀ gba ìmú rẹ̀ ó wà pátá ti gbà ìmúra rẹ̀ níta quality táwọn wa ó mu wọ́n ti mú wọ́n ti fúláwọ̀ ọdún wa mi lò owó mi ọ̀tọ̀ fún yẹn ìṣòwò ìṣòwò ìṣòwò kìíní owó ìyẹn ìṣòwò yẹn kọ́ ni kìíní owó ó ní owó náà fi hàn one million wà Bobrisky lówó burúkú ó ní owó ó ní owó tó pé ó ń ra ó lè ó lè ra àwọn èèyàn pàjẹ́ ó ní owó. but àwọn èèyàn fẹ̀sùn géè kan kí lórí sọ sí mi. nípa ẹ̀sùn géè tó fi kàn hmm. kán wá tẹ́ǹdà ọkùnrin tó fi jọ tó fi lájọṣepọ̀. gbọ́dọ̀ ti mú. tó ti mú. ọkùnrin wo lọ́dọ̀ pé bóun ṣe rí kò ṣe anything gay ní ìsìnbẹ ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ anísìnbẹ ẹ láìkì láwọn ní ìsìnbẹ ẹ kàn láìkì pé ẹ̀yin ní ìsìn ẹ láìkì tó bí a kẹ mọ́ bẹ́ẹ̀ ní bọ́dì sùn ẹ gẹ́tì mo kẹ́kọ̀ọ́ mọ́ ní pẹ́ lára gbogbo yìí kí mo àdírẹ́sì bí obìnrin wá sọ́dọ̀ yìí àwọn kàn mọ́ bá wọn olówó jáde ìṣekú bọ́sẹ̀ bá wọn olówó jáde kò mí pè hàn wọ́n ìṣekú ń bá a sùn bọ́ sexy clothes wọ́n sọ́dọ̀ àti ẹ̀mí sexy clothes kò kàn wọ́ṣọ tó kó fine tó tó gun mọ́tò tó múra obìnrin èyí lè tẹ̀ mọ̀ kúbìnrin ọtún ti mú ọtún ti tú ànọ́dá obìnrin míì jáde tó pé ẹ̀ lè mọ̀ kọ́kùnrin láyé òun àti jẹta náà ti ń tún ẹ̀ nìyẹn ọkùnrin ni èyí èmi gò ètè mọ̀ ah, lẹ́yìn kí bá rí ẹ lé mọ̀ pé ṣé pé ta lélẹ̀. bàbá pọ́n lọ pé lóun lóyún gbà kan. ta ni òfin kí wọn fi ṣe pọ́n ẹ̀ pé ẹ̀ bá ti pé wọn gbé nìsín fẹ́ẹ́ sí wẹ̀ ayé ò lè tí ì ìyẹn ọwọ́ sọ́sọ̀rọ̀ yìí lẹ́sìn wa. torí pa àti ìlọ́pàá rẹ̀. torí bẹ́ẹ̀ tí ó kọ yìí ẹ ló kọ o kò sá kò sẹ́ tí òun ó ta ní kò yìí o. kò tí wọ̀ dúwà kò tí wọ̀ tẹ́tánà. tọ́jú mi pé ẹ wo international sọ pé ibodì pé ó kọ yín ti di báyìí ibodì yóò mọ̀ ń wá ọ̀rọ̀ láti ègé èsì yín ní ìsẹ̀yìn tí mo mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tẹ́pẹ́ pé fọ́tẹ̀ mi àti èmi náà ayé wà gbọ́rọ̀ mi gẹ́gẹ́ tèmi ló fi wá tírẹ̀ǹdì làwọn èèyàn máa ń wá tó ń wá tó kọ́ ló fi ń ṣe nù èmi ló kẹ́ pọ̀púlà ni hmm. yóò di pé yóò di international ntẹ́ ibo di ti ọ̀rọ̀ àwọn kìíní yìí. o lè jẹ́ pọ́rọ̀ onífìmù yẹn kó lè jẹ́ plan work gan-an o lè jẹ́ plan work plan work lẹ́yìn ta iṣẹ́ yẹn wọ́n fi ta iṣẹ́ kó káàbí jẹ́ kó tọ̀ ọ́ kí iṣẹ́ yẹn lè lè mú. àwọn èèyàn fẹ́ mọ ọmọ fọ́ọ̀lù ẹ̀ ibi tọ́wọ́ social stuff yẹn nìyẹn ẹ̀ ibo ni wọ́n fi máa fi nǹkan trendy iṣẹ́ òun kan tó ní ìsìn ápò sí pé tí dọ́là ti máa ń jẹ́ òun pókú everybody ó sàré máa sáré trend ó sàré máa lọ péjì ṣebí ní ìṣe ìbọ̀bọ̀ tó ń kọrin ọ̀làdìs ṣebí olùfẹ́ sọ pé nígbà tí Mohbad kú ìgbà Mohbad kú òun ní kíní rẹ̀ pọ̀ ju owó owó tó yẹ kó rí ẹ̀yìn ẹni tó pọ̀ bí kékeré yàn níbi ten thousand rẹ̀ kó wá kú tán kó wá mọ ní wá one million rẹ̀ hmm. ẹ ti wo ẹ̀rọ rẹ̀ ah, ah. ibi tẹ́ ìbọ̀ ìbọ̀dì ti ọ̀kàlùkù wọn fi ń pọ́pùlà ni ọ̀rọ̀ Bob Risky kò yẹ kán bu nítorí kan sọnù Kẹ́mi Sídí òun náà ti sọ̀rọ̀ lá lónìí ó ní pé gúlẹ́tà ń bá Bob Risky wí ṣé òun ló nìdí lọ sí premier terrestrial tó fẹ́ jáde ṣé bẹ́yìn lẹ́yìn fáìtì ẹ̀ wá ṣé ó ní kẹ́ ẹ̀ pọ́n jáde kẹ́ ẹ̀ fún láwọ́ọ̀dù ni sebe yin lẹ fún láwọ àwọn sọ pé sangenda pípẹ́ pẹ́ pẹ́ pẹ́ yẹ kán fún ìmúra rẹ̀ ó le ju tó obìnrin yòókù lọ́mọ. Bobrisky ìmúra rẹ̀ ó le ju tọ ìwúrọ ọjọ́ tó gbà wọ́ọ̀dù ẹgẹ́ yìí tó fanu tí ìmúra rẹ̀ wà wọ́ọ̀ tiẹ̀ ní ẹ̀yẹ sẹ́gbẹ́ kan fòbìnrin bọ ìmúra rẹ̀ outfit ẹ̀ ó ju tọ obìnrin tó wà ń bẹ̀ lọ. tó fi gba kíní mọ́ wọn lọ ìtòyí tó pọ́ ajọ́kùnrin ló á jẹ́ mọ́ ègé ìsìtẹ̀ owó sọ níta kó owó tán fún òní owó tán fún is nothing òkòso ah, ah. owó tó bọ ó tún fi nífẹ̀ẹ́ mú gidi ni ah, Bobrisky lẹ́nu muslim. gbogbo paasi fídíò rẹ̀ jáde gbogbo paasi fọ́tò rẹ̀. tó o náà ni ẹ̀yin náà ti gbọ́ ohun tí àwọn èèyàn ń sọ èrò àwọn èèyàn kan òun náà la mú wá fún yín yẹn ọwọ́ a lè má papọ̀ mọ́ tiyín o ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ èrò tiyín gan lórí bí bí wọ́n ṣe fún Bobrisky ní àmì ẹ̀yẹ obìnrin tó máa rámú jùlọ láàrin àwọn obìnrin Hmm? tó sì jẹ́ pé ọkùnrin ni ẹ jẹ́ ká mọ èrò tiyín ẹ jẹ́ ká mọ ìwòye tiyín lórí ìṣẹ̀lẹ̀ yẹn ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì yìí ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè